ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مدل له وما يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير كلامي كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار هذا وقف الله سبحانه وتعالى àtẹ̀tọrọ ìkẹ́gẹ̀ fún àníbà Muhammad. Àbí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala kó bá wa yọ́nú sí àwọn sọ̀hábà àti gbogbo àwọn ẹnire tí wọ́n ti lọ àtàwọn tí wọ́n tún máa tẹ̀lé wọn títí dìjọ́ ọ̀gbìn alkayama a ń bẹ ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala ìjòkó wa ti tẹ̀lé náà kọlọ́bà Allah subhanahu wa ta'ala kọlọ́bà kọjọ ọkùn ìlú ní sábàbí oríire fáwà tí a mọ̀ sọ àti àwọn tí ó tún máa gbọ́ wa ta'ala ọ̀rọ̀ ọlọ́ọ̀bà náà kọjọ wa kí ó kàwà kún ẹni tí ó ṣòrìrì pẹ̀lú àgbárkà rẹ̀ náà kọ́lọ̀bà kọjọ kó ṣe fún wa gẹ́gẹ́ bí a ṣe sàdéhùn ní jòkó tí a jòkó káyìn pípé àǹfààní torí pé ìtàn tí Allah subhanahu wa ìtàn àwọn arákùnrin méjì tí ọlọ́run Allah subhanahu wa ta'ala tó fi ṣe àpòjú ìfún àwọn ará Mákà òun ìtàkejì eré ìtàkejì yẹn náà láwà yìí Insha Allah méjèèjì yókù náà á láti ọlọ́run díẹ̀ àmáwọn àǹfààní tí àwọn onímọ̀ mú wá ń bẹ̀ a máa ṣe àlàyé ẹni ẹni Allah subhanahu wa ta'ala a'udhu billahi minash shaitanir rajim أن يوضرب لهم مثلا الرجلين جعلنا لأهلهما جنتين من أعناب وحفظناهما بنخل وجعلنا بينهما

ó ní ìrẹ́ ànẹ́bì àwọn kèfèrí tí wọ́n wá lọ́dọ̀ rẹ pé kó lé àwọn olùgbàgbọ́ òdodo nítorí pé wọn lówó nítorí pé wọn lọ́lá nítorí pé wọn nípò káwọn lè bá má báwọ̀ sọ̀rọ̀ láwọn nìkan káwọn tálíkà ọmọ bá láǹfààní sáwọn tọ́lọ́bọ̀ Allah subhanahu wa ta'ala gbẹ́nu wọn sọ́run pé kò rí bẹ́ẹ̀ rí ànẹ́bì látàtúrẹ́tì mẹ́sílé wọn ó tún sọ́nbùn wípé wà الذين يدعون ربهم alladhina yad'una rabbahum bil-ghadati wal-'ashiyyi yuriduna wajha ṣe sùúrù pẹ̀lú wọn mẹ́sílé wọn náà Allah subhanahu wa ta'ala ó wá sọ àtibọ̀tán àwọn tó bá ṣiṣẹ́ rí àtàwọn tó bá ṣiṣẹ́ bú náà bákan náà ó wá ń jẹ́ kó yé wa ó wá ní wá fún wọn lápèjúwe èèyàn méjì ṣe bẹ́ẹ̀ ń sọ̀rọ̀ lórí ẹni ó ní àtẹni tí ò ní ni

فيها عذاب وغفرنا لمن وغفرنا لمن بجنبه وجعلنا تكيهما زرعا ọlọ́run ní a ṣe ọgbà oko a ṣe fún a ṣe fọ́kàn náà méjì ọgbà oko méjì láti fún àwa jẹ́ kí ọgbà oko yìí kó kún kẹ́kẹ́ fún inab grape ọlọ́run bó ṣe wá kún kẹ́kẹ́ yìí ní tó ragbà rẹ̀ náà òun náà ni àwọn igi làbídùn igi ọ̀pẹ tó ń mú tó máa mú wá ọgbà rẹ̀ owó ni sọmọdé ní ẹdùmí ilé lóko àmọ́ tí ó fi sọ gbà rẹ̀ blọ́ọ̀kù ni ìyẹn ò ní mọ̀ mú wá fún àmọ́ ògbé léyìí kẹ́tù tó máa mú wá fún ni ọlọ́ni a tún fi ọ̀pẹ a tún fi rọ kìríkà wàjá ẹ̀nà bẹ̀yìn náà ọlọ́ni àwa tún fi irúgbìn àtún fi kúnnù rẹ̀ tọ́lọ̀ọ̀bà Allah subhanahu wa ta'ala tó bá fẹ́ sọ̀rọ̀ fẹ́ dáa yóò kàn máa tá yóò máa yọni yóò máa lé yóò máa bá yóò máa fa yóò máa tó ẹ́n èyí tó wá jẹ́ à oríire ní kẹ́dáyàn fi ìtọ́lọ̀mbá ṣe fún sílọ́n kò sóre lára ẹni tọ́rọrọ̀ àmọ́ tí ò fi sin lọ́run tí ò fi mọ́ lọ́run tí ò dúpẹ́ fọ́lọ́run ọba bí arákùnrin yìí ìgbàtọ́lọ́run ọba Allah subhanahu wa ta'ala ṣe báyìí fún tán síwájú ká tó tẹ̀síwájú afáwa al-Allama Abdurrahman bin Nasir as-Sa'di rahimahullah ìgbàtàwọn tó áyà yìí wọ́n sọ pé ọlọ́wọ́ bá ń sọ fáà níbi pé ìgbòrìbìlì náà مثل هذين الرجلين الشاكر لنعمة الله ما تقدروا إلى له فهو ينيان àwọn àpèjúwe ọkùnrin méjì tó kàn múrí ìdẹ̀ra tọ́lọ́ ọba ṣe fún tí ń dúpẹ́ rẹ̀ wàlùkáàfìrù láhà àtẹni tó ṣe àìmóre àti tó tara àwọn méjèèjì jáde mínal àkọwálí wal af'al bóyá ọ̀rọ̀ ń sọ àtàwọn sẹ́ǹsẹ́ àtàwọn nǹkan tó ṣẹlẹ̀ lábala ọ̀rọ̀ tí wọ́n sọ àti tí wọ́n ṣe nínúlẹ̀ ẹ̀kọ́ ìbìlẹ̀ ajil níbi ìyà kan jíjẹ tọ́lọ́n fi àyẹn jẹ wọ́n wà lẹ̀ ajil àti tọ́lọ́n tó fi pamọ́ bákanáà wọ́sàwáp lè àjábàrù ọ̀lẹ́yà tẹ́bìrù bí àhàlì ìmà ìfẹ́sẹ́ àwọn méjì ni kún wọ́n lè gba wá sí látàntorí tó ṣẹlẹ̀ ní bákan náà wọ́n ní wọ́n fẹ́ máa mọ́rọ̀ kan jáde bẹ̀yìn wọ́n ní wà léìsà máa rí fata ni rọ̀jùlẹ́yìn wà fẹ́ ayé zamani aumaka ní hímá tó ní kò sí mímọ̀ ọkùn àwọn pàtíkúlà àwọn ọkùnrin yìí pé kí ni a ní kí ló kọ ọkùnrin méjì tí ọlọ́run sápòjú ẹ̀rọ nínú suratul káàkiri kí ló kọ kèfèrí inú wọn kí ló kọ mùsùlùmí inú wọn àwọn míì tí a bá ráwọn ọkọ̀ yìí wọ́n láwọn fẹ́ fi sàṣẹ́ fi sàṣẹ́ fún ta ni kí ló fi ń wá níwájú ta ni tó bá gbíwájú ọlọ́run ọba ni ọlọ́run ò nídìí ẹ̀ ẹ́n orú àwọn ọkọ̀ báyìí bóyá ọlọ́run bá fó ọkọ̀ pamọ́ kò dákorú nǹkan báyẹn yà táwọn àwọn mọ̀fàṣírò tí wọ́n gbé jáde náà rà nígbà Muhammad sallallahu alaihi wasallam kéèsè yíò làwọn ọmọ lékè àbíláma wá kí àbíláma fi máa wá àwọn iṣẹ́ kan kí lára rẹ̀ àbílá àṣírí kan yíò sínú Islam ó ní a bóyá ààyè ní ìgbà ní ká máa wó pé ààyè bí wọ́n ti fẹ̀mí ìgbà wọ́n lò ibo nílé wọn wọ́n ní gbogbo eléyìí kò sáǹfà níbẹ̀ kò sí kankan tàfẹ́ mú nínú gbogbo àwọn kan wọ̀nyí tó ju wípé ìlà nǹkan bọ̀rẹ̀ lọ́rùn ni wọ́n ni síwà zálìkà mìnàtàkà lófì tó ju pé ẹkan la iṣẹ́ kan bọ̀rẹ̀ lọ́rùn tí kan dàmú kí lásán george kọ́ sọ pé fàádùhùmá àwòfàádùn àádọ́yìn rọ̀jùlẹ́ ní káfíìr lè náà ìmá ti wáyé jẹ́lìlà àwọn ìdẹ̀rọ Ọlọ́run ọba tó tóbi ọdẹ sàìmòrè ọ̀kan ní wọ́n yá kèfèrí ó sàìmòrè sí ìdẹ̀rọ Ọlọ́run ọba kákànmà dájọ́ ìdájọ́ sọ́nà ń fẹ́ fàyọ fún amẹ́lá ní ọlọ́ọ̀bà lásán àtàlá sọ gbókó fún ọgbókó fún aṣọ ògbélé ìgbẹ́ tọ́lọ́ọ̀bá sí fún nǹkan tó wá bí lẹ́yìn ìgbà yẹn a eléyìí òun ni bin Nasir as rahimahullahu ta'ala

àwọn irúgbìn tó wà ń bẹ èso tó wà ń bẹ gbogbo ẹ̀ sí dáadáa ọlọ́ni àdí kan kù gbogbo ẹ̀yẹn lájé kó yọmọ dáadáa gbogbo ẹ̀yẹn lájé kó sáǹfàní látara ibi méjèèjì ọgbà oko méjèèjì ẹlùmí ilẹ̀ lókúnjọ́ mi àmọ́jọ́ jẹ́ yà lómi mi Allah subhanahu wa ta'ala wá sí gbogbo orí yìí fún bó ṣe ṣe púpọ̀ yìí bẹ́ẹ̀nà ló tún wá lọ́mà ọlọ́pẹ́ pé wa kana lahu thamarun faqala li sahibihi وَقَالَ الْأَرْضُ Allah subhanahu wa ta'ala wá sọ pé a ó ní èso dáadáa èso kú rẹ̀ ó yọ dáadáa èyí tó jẹ́ kéèké ní tó jẹ́ ńláńlá ni gbogbo ẹ̀ lọ́dá gbogbo ẹ̀ lọ́pamọ́dá èyí tí yọ lókè tí yọ ń ni gbogbo ẹ̀ lọ́dá nígbà tó wá rí àwọn èrè oko yìí tán tó náà rí ti dé ọlá ti dé ẹ́n torí báwọn ọ̀rọ̀ kan bẹ ọ̀rọ̀ tí ma ń sáyàn ní ma ń yáyàn yàkúyà ní kọlọ̀bà kọjọ kó sọ àwọn bẹ gbogbo ọ̀rọ̀ tí ó ma sọ ní di pòkí ìsọlọ́run tí ó múyàn láyà sáwọn ẹni ọlọ́run tí ó múyàn máa ṣìwàwù kọlọ́ba lásán àtàlà kọ́ sọ akó ń berú ọ̀rọ̀ bẹ́ẹ̀ gbogbo ọ̀rọ̀ tí ò ní já mọ́ tọ́lọ́wọ́n bá mọ́ kọlọ́mọ́ ti fún wa èyí tí ó jẹ́ kí a lè túnmọ̀ súnmọ́ ọlọ́run tá mọ́ ti dáadáa sáwọn ẹni ọlọ́run sálèmọ̀ sí dáadáa sí Islam òun ni kọ́lọ̀ bá kọjọ jàrí kó ṣe fún wa gbogbo àwọn olówó wa ọlọ́rọ̀ wa nínú Islam káàkiri àgbánláyé ọlọ́mọ bá sàmọ̀nà wọn ẹ̀mí ìjọ rẹ̀ ní lójú tí wọ́n fi yàwọ́ tọ́lọ́run náà wá fi ṣèparun fún wọn kọ́lọ́mọ́jẹ Allah subhanahu wa ta'ala ó ní ọgbókú tá a jogún fún ẹ̀yí fàkánà láhùn ah ó wá ọgbókú yíwá lójú èso yìí jọ lójú ọ̀rọ̀ yìí pọ̀ ọwá jọ lójú ọwá ń sọ fẹ́kẹ̀ jẹ́ ọwọ́ ayọ̀ àwérò tí tó ń bá jẹ fàǹfà àjá orí nǹkan ni ọ̀rọ̀ láni olóòlájá láti olóòsì ana afẹ́rù ní kàmáàlà àádùn náfàrọ̀ Ó ń sọ fún kejì ẹ̀kẹ́ à bóhun ṣe wà yìí, òun jù ọ kéèsè ti jàkadì. Báyíwé ti jàkadì ní àtúnjúra wa lọ́mẹ́. Ana afẹ́rù ní ǹkà náà nà mo rọrọ̀ jọ lọ, mo lówó jọ lọ, mo ní property jọ lọ, nìkan yìí ṣe fi sapọ̀. ẹ́n torí pé ọlọ́run ọba ló ṣe fún ọ kí ságbára ṣe náà àìmẹ́sí ẹni tí ò ní kọ́ wà á zùzú nẹ́fàrọ̀ sábà ń sọ tẹ́bí ká ti ọmọ ogun ká ti àwọn ọmọ ọ̀dọ̀ ká ti ọmọ bíbí mo tún bímọ jù ọ lọ mo lára mo lẹ́bí jù lọ nítorí ìwúrú sọ fẹ́kẹ̀ẹ́ ẹ̀ nìyẹn àwọn méjì lè mẹ́sìn kankan náà kọ́lọ́run kó gbé nìkan lókè jù wá lọ a mímọ̀ ṣe tìwọ́ tọ́lọ́run bá gbé sókè kọ́ wá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni wá farabalẹ̀ ni àyí sakọ àyí ṣe yànràn torípó ṣe ṣe kọjọ pé ẹni tó fi ń sakọ yẹn ó yẹ ṣe kọjọ kó lórí jù ọlọ́run ọlọ́run torí pé mélòó mélòó gẹ́gẹ́ bá níbi Muhammad sallallahu alaihi sọ ó ní pé mélòó mélòó èèyàn ẹ̀yìn ash'ara akbar al-madfu'u bil-ba'd law aqsama mélòó mélòó èèyàn tó pé afọ́jú commonize pé ọlọ́run bá yọ́dẹ̀ ni lójú akàn fújú akàn tí tẹ́gbẹ́ kan àti ni sí sáfojú kọmaná ìṣẹ́ àníbà Muhammad sallallahu alaihi wasallam ó lẹ́ni dáadáa dẹ̀ni níwájú ọlọ́run tó tún jùwọ gan tí wọ́n ń fojú di lọ àkásí pẹ̀lẹ́pẹ̀lẹ́ inú kẹta àwọn onímímọ̀ gẹ́gẹ́ nínú ìdáyà nínú àwọn àǹfààní tí wọ́n wá lábẹ́ ayàtà àkọ́kọ́ àbí ní ó ní fìkí sọ́jọ́rọ̀ jẹ́lẹ́ ní nàmbàjáì للنفس المكترة للنفس المكترة بزينة الحياة الدنيا وزخارفها للنفس المكترة بزينة الحياة الدنيا وزخارفها الله والجنة مختلفة لوقتها ويديها فتأمل تنفيذ كل منهما واعتبر كلهما. نعم àwọn onímọ̀ láti tí wọ́n máa ń ṣe ìrònú sí ìtọ́lọ́wọ́ bá sọ àtàzíkalẹ̀ rẹ̀ wọ́n sàlàyé pé ìgbẹ́bí ìtàn àwọn arákùnrin méjì tí Ọlọ́run ní káà ní tó sápẹ̀kú rẹ̀ fáyé àwọn àpèjúwe làwọn ọkùnrin méjì jẹ́ àpèjúwe àkọ́kọ́ tí wọ́n jẹ́ wọ́n jẹ́ àpèjúwe àkọ́kọ́ fún ẹni tó gbàtẹ̀yìn jẹ́ pẹ̀lú àwọn ọ̀ṣọ́ ayé yìí àtàwọn yòróyòró rẹ̀ ẹ̀mí kanu tó yẹ pé ayé yìí lòun kà fún a ní ẹni tí dá fún láyé kò ní dá fún láyé kìí àti jayíláyé látún jà lálìkìyàmà sáyìn ni àpèjúwe ni fún ìtọ́jọ́ ṣẹlẹ̀ lálìkìyàmà lọ́dọ̀ tí ẹ̀ àti ẹ̀mí tọ́jọ́ pé alìmọ̀tẹ́zìdàdì rọ́bì ha wà dí ìhà àìní tọ́jọ́ pé òun ní kàkún sí ọlọ́run ọba rẹ̀ àti sí ẹ̀sìn ẹ̀mí tó dúró dáa àtẹ̀mí tí ò dúró dáa ẹ̀mí tó gbákan jẹ́ pẹ̀lú ayé sọpá yìí lòun fi ń sapọ̀ ayé yìí lòun fi ń justify ẹni tó dá fún láàpẹ̀yàmù ẹni tó wà nìjẹ́ nàgan ayé yìí lè fi ń justify ẹ̀ ayé yìí lòun gbára lé ayé lòun kà fún bàbàrà ó ti kà fún gbogbo ayé ti tẹ̀hún lọ́wọ́ ẹni tí ọlọ́wọ̀n bá sáyé fún ẹ̀ kò sí nǹkan kan fún un àti ẹ̀mí tó yẹ pé ọlọ́run ọba rẹ̀ lòun pàtàkì àtẹ̀sìn ẹ̀ lòun pàtàkì ronú sí àtùbọ̀tán àwọn méjèèjì ronú sí náà wọ́n ní ìtò <clears throat> ìta rẹ̀ hàn sí wa wípé ìdẹ̀ra ni ọ̀rẹ̀ ǹta ni tí Allah subhanahu wa ta'ala tó tàwàwà lọ́rẹ̀ wípé a ah, nǹkan tó hàn sí agbá bẹ́ni yìí ṣe rí ṣe yìí bẹ́ni yìí ṣe ń lọ sókè yìí tí dàgbàsókè ń bá yìí tí ìta rẹ̀ hàn sí ah, ọlọ́mọ̀ kẹlágbájá bí ṣe ń lè ní bá ẹ́n ìta rẹ̀ ó hàn sí wa pé nǹkan ní wọn bẹ́tọ́ pé ìta rẹ̀ ó hàn sí wa báyẹn ti pé àà orí ní fún nígbà míì kọ́dí yakúnù sábàbà lè fìtìnà ó lè jẹ́ sábàbí àdánwò wàlìbàlá ìpọlọ́nkan fẹ́ fìtìnà rẹ̀ ọkàn fẹ́ dánwò ní torí أن تصرف النعم عن شكر المنعم وإخلاص طاعة الله ọwá dọwọ́ wa ká sọ́ra ká mọ́ jẹ́ kí àwọn ìdẹ̀ra tọ́lọ́mbá ti fún wa ìdẹ̀ra owó ni ìdẹ̀ra ọmọ ni ìdẹ̀ra aláfíà ni ìdẹ̀ra kò ni ìdẹ̀ra lé ni ìdẹ̀ra nǹkan gùn ni ìdẹ̀ra tẹ́ kámẹ́jì kú gbé wa kú láti máa dúpẹ́ fẹ́ ni tó sóre ohun tó ṣe dẹ̀ra ohun kámẹ́jì kí dẹ̀ra ohun kú gbé wa kú níbi ìsí àfọ̀mọ́ ìtẹ̀lé Allah subhanahu wa ta'ala náà ما أنزلنا على التبرك أنزلنا على الإنسان يمن الله على البين عن الكثيرة وتقاتلها بالحدود والسجود أفلا تباركها بشكر بما عليك وكن عن بركتها نعم oni àbòsí rẹ̀ a ọmọ̀tí tó pọ̀ tó wọ́n mi ènìyàn a ò sábòsí gbogbo wọ́n títí sí rẹ̀ bá jẹ́ pé ọlọ́run tọ́ lọ́rẹ pẹ̀lú àwọn ọ̀rẹ́ tó pọ̀ tí wọ́n bá wọ́ tún wóṣe ó sáàrí pé orí tọ́lọ̀ ń ṣe fún ọpọ̀ ó tún tako ní àà èrí rẹ̀ ló pé dáadáa ta ọlágúnmọ́ sí sùúrù ni ọlágbé èmi ló sùn ọgbọ́lọ̀ ní síṣẹ́ mọ́ gbárí gan so tí ó bá díbẹ̀ ní nǹkan yóò lè rí bẹ̀ <laughs> ìjà orí ọlọ́run ọba ní àìmórí sọ́lọ́run ọba ọmọ ènìyàn tí ọlọ́wọ́ ọba rẹ̀ kanúdù ni aláìmóre olùsà ìmóre sí ọlọ́wọ́ ọba Allah subhanahu wa ta'ala ni wọ́n ni alábòsí àbòsí ẹ̀pọ̀ gọ́tọ́lọ́n bá ṣe ìdẹ̀ra fún ọ pé fún láàrọ̀ báyìí ní ìtúnà mọ̀ báyìí ní tọ́jú mi ó rí sí ìsáàrẹ̀ ọlọ́run fẹ́ bá rẹ̀ sí ọ àwọn tó tọ́jú àrùn bẹ́ẹ̀ lọ ọlọ́run yíò tí ó níbi tí ó ní ìrànkan ní àwọn ààrẹ kan tí ó níbi tí wọ́n sọ pé àwọn òyìnbó gan wádìí sábàbí rẹ̀ sí àkànṣẹ̀lẹ̀ sí wọn òun ní pé gbogbo tí a bá ṣe gómìnà tí ọlọ́run bá ta lọ́rẹ pẹ̀lú àwọn ìjẹ̀ra tó pọ̀ tó bá ń fi àìmóore sí fún ọlọ́run ọba àbí ìjáníẹ̀ ẹlòmíà ní à tí wá gbé lọ́pẹ́lọpẹ́ ọba alágbájá tó bá wọn ṣe sẹ́kàn àbí lọ́pẹ́lọpẹ́ àfá alágbájá tó di tẹ́lá fún àbí orí nǹkan tó ń fà tó òun lórí mú fi pọ̀ ẹ́ àìmóore sí ọlọ́run ọba ni ká mọ̀ ike gbogbo tọ́lọ́ bá ṣe fún wa pé ah ọlọ́run á ah, ẹmọ̀ ìgbìyànjú pàátètè tí sọ́dọ̀n à ah, ọlọ́run ní o yé sí wọ ẹ̀ẹ́ mùsùlùmí tó dánù bẹ́ẹ̀ ní pé ẹlòmí ọlọ́run sóre fún tẹ́mání ah, ọlọ́run sóre fún ẹ̀ sí ọlọ́run ṣe fún ẹgbẹ́ òun níbẹ̀ ní London níbẹ̀ ní Amẹ́ríkà ibi táwọn èèyàn ti lọ dé ìsìn ẹ́ náírà ní dọ́là ní ìgbẹ́lá kan ti wọn tẹ́lùmẹ́mọ̀ sọ nìyẹn ó dẹ̀ dúpẹ́ fọ́lọ́run ọba kí ìdẹ̀ra rẹ̀ ó lè lékún kọ́lọ́run ó tún lè ṣe àlùbáríkà fún ọ èyí tó ṣe fún ọ tẹ́lẹ̀ kó lè bá máa bẹ̀rẹ̀ gbére fún ọ kọ́lọ́run lè tún jẹ́ kó tún máa gùn lẹ́mìí sí fún ọ eléyìí ni nǹkan tí ó yẹ ọmọ nìyàn tẹ́kọ́ mi nìyàn kí ó máa ṣe náà الحمد لله نصره عليه نعمة توقع عن الخلق والبعث بها òmùmí ní òdodo ìgbà tí ọlọ́run bá bá ṣe ìdẹ̀ra kan fún yóò rẹ̀rẹ̀ ilẹ̀ fáwọn ẹgbẹ́ ọlọ́run ọba kò ní máa ṣe mútómútó àwa láwa ń bẹ̀ àwa náà ni lẹ́yìn àwa kò sẹ́lò mi tí máa ṣe kíníkan yọ jẹ́ ni mùmí ní òdodo òun ìṣe báwọn tàwa bá ní ìlọ́kọ̀lẹ̀ kò ní gbé rẹ̀ ga kò dẹ̀ ní ṣe àìmóre tí Allah subhanahu wa ta'ala tó dáa yóò ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn ẹ̀dá ọlọ́run ọba tó bá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn ẹ̀dá ẹ́ yóò mọ̀ sí yóò lò ipò tọ́lọ́ ń gbé sí tó ẹgbẹ́ lómi ni yóò mọ̀ wùká ah! lágbàjọ́ ọmọ ipò yìí lò á ah! ọ̀rẹ́ pípa àríwọ̀ pẹ̀ díẹ̀ sí ló jẹ̀ wá lọ́ra lè túrẹ lè tí ó káwọn àtàwọn ẹ̀mẹ̀kúnlá àti àtàwọn kéèkéé wá rí wọ bùnmi ní òdodo yóò rẹ̀ rẹ̀ lẹ̀ fún ọlọ́run ọba tọ́lọ́ba sórí fún yóò rọ̀ rẹ̀ lẹ̀ fáwọn ẹ̀dá nídè mọ́ wá bí ìtùnú ìsànfàní sáwọn èèyàn pàbí ìrùn mọ́ mi ẹni tí èsẹ mọ̀ mi ní òdodo yóò mọ̀ sí àwọn oṣù tàbí pẹ̀lú ìdẹ̀rọ àti bá ń bẹ lọ́wọ́ ẹ̀ yóò mọ̀ gún àwọn èèyàn gíràjá yóò mọ̀ gún gíràjá ẹjá sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n ni kí ni kò sí ìkẹ́ tí ọlọ́ọ̀bà lásán àtàlá ṣe fẹ́ dáa tí ò tó ní kápá lórí ẹ̀ a ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní ẹ̀kọ́ tàwa kọ́ lára àwọn tọ́lọ̀hun ti àtòjú ìrìn lílẹ̀ yìí ẹ̀kọ́ náà pọ̀ ẹni àkọ́kọ́ ẹjẹ́ kéfèrí ara tó ṣe ní kíní o ìṣe mọ́tòmọ́tò lọ́lọ́bà bá sọ hánà tààlà ní pé bó ti ń sọ pé kìí rẹ̀ pé a na akthar ní ìtàmàdá wà á gbé na fara Àyàkàtà òní ìjọba àwọn ọmọ Ah, Bákanáà, nígbà tó wá wọnú ọgbà ìgbé tí sọ fún ta, ah, àwa lówó jọ lọ, àpọ̀lọ́lá jọ lọ, ẹ́, kò sí, àwa ní ipò wa nígbà lágbára, ọlọ́ọ̀bà lásán àtàlá ní fífí ń sọ fí kejì rẹ̀ ló tún fà lọ́wọ́ ní bí tí tó fi ń se ìyànà lé lérí fífí ń sakọ́ lé lérí òun ni okun tó lọ́ọ̀bá ti fún pé wàdákalà jannata huwa wà bọ́ọ̀lì mú ní nafsi ìgbàjọ́ wọnú ẹ̀ ó sábò fífẹ́ mi ara ẹ̀ ní ọ̀bòjú tó ṣe ní pé kọ́ọ̀dà máa àbúrùn an tàbí ìdáhábì yìí àbàdà a ó ní òun ò lérò pé oko yìí lè parí láíláí àà ibi tó ibi tí nǹkan dáadé yìí a wọ́n mọ̀ supply gbogbo ilé ayé yìí ọ́dá pé wọ́n mọ̀ jẹun wọ́n mọ̀ mú yóò mọ̀ sẹ́kù yóò mọ̀ tó yóò mọ̀ sẹ́kù ẹ̀ẹ́ ó débẹ̀ so lẹ́kọ́ ara lákọ́ ara rẹ̀ ẹ́n ṣífù ló ṣe yìí sí Allah subhanahu wa ta'ala ó ṣe ẹ́n àìmóre sí Allah subhanahu wa ọba tó dáa nígbàtí tó ń bá lọ ní pé wà máa àdúnnù sáà àtàkọ́ iná dáwọn wàlá yorùrí tó ìlà rọ́bí ìlà àjídá ní àpẹ́rọ mi ha mún kọlàbà

ẹ̀fẹ̀ kan máa lọ sí ẹ̀fẹ̀ míì ẹ̀kọ́ tí ọlọ́run bá dẹ̀ ń kọ́ wa yìí ó ń kọ́ wa ní pé ká má máa dáràn ṣẹ́rí àárín ara wa sí ara wa ẹjá sọ ẹjá sọ ti ti fáàrí sáwọn ra fún ẹni yóò tó bá gbé rẹ̀ ńlẹ̀ tọrẹ rẹ̀ ńlẹ̀ tó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn ẹ̀dọ́ ọlọ́run ọba ọ̀fà ọ̀lọ́ ọlọ́run ṣàbíga fún àwọn tí wọ́n ń wò pé àwọn tó bá ìwò dà báyìí kò sí tó wò tó kò ọkùnrin nígbà tó ṣe gbéraga tẹ́fáwọn èèyàn ó tó kọlọ ọlọ́run ẹ́ ó tún gbé inú náà tó sáláwọ̀kọ́ tó ṣe ní ó ní wà máa àdúnnù sáàtàkọ́ ìnáta wàlá ìrùjítù ìlà rọ́bì wàlá ìrùjítù ìlà rọ́bì àjìdánà fẹ́rọ mínú àmà kọlàbà ó ní ní ìlérò pálíkì òun tún rí tuntun ju eléyìí lọ́dọ́dọ̀ ọlọ́run ọba èyí wù ní kí aṣọ́gbò oko méjì lòun ní tó ń bá tó ń dọ́dọ̀ ọlọ́run ọba àdìjẹ́nà tó sùn kalẹ̀ dẹun ẹ̀ bóun ṣe ń nígbàlù ọmọ láwo ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala ọ̀sọ̀ eléyìí fún wa nípa ṣe ìtẹ́ni yìí tó dì sẹ́mi. a ìfẹ́ tí àwọn kèfèrí náà dẹ̀ ní báwọn ṣe máa gẹ́bí àlàáfí bùnúwà èé gẹ́bó náà ti sọ tọ́lọ̀mbà náà tó wá ń pàtí ká níbi sí pé à ó rí áásí bùnúwà èé ó ní afárọ̀ ayẹta káfàrọ̀ bí àyá náà

so òun pàtí òun sọ pé ọlá tó rọ̀ ń ṣe fún ọun ó tó fi ń ṣe ìrìnà ìpé yóò tó sílẹ̀ fún ọlálùkìyàmù iṣẹ́ eré ìwárí lúgbìn wà jẹ́nà òun iṣẹ́ eré ìwárí ló fún ẹlú tó bá dálùkìyàmù kìí ṣe pé ìlú láyé ní wà sí kíni yóò wà justify ẹni tó lọ́wọ́ fún lálì jẹ́nà tó tó fún lọ́lá tó bá dìjọ́ gbìn àkìyàmù eléyìí ìsọkúsọ ni èyí tí àwọn afẹ́fà ìdájọ́ rẹ̀ yọ ń bìbà yìí ni pé

ya kèfèrí sọ́lọ́wọ́ ọba kí ló fi ya kèfèrí òun ni pé ó ní wà máa àdúnnà sáàtà ìmà olóhun lérò pálí kìí àmà yóò dé máa báyìí lùmí bí ẹn tí ń gbà pẹ́ sọ lẹ́nu wọ́n ni àníbi ní dàjá ní lọ wa ó ní ó ti fẹ́ dé tán àwọn ti dín lókọ́ bí 14th century tó ti lé ní 114 1,400 years kò lè dé ajá sí pé ó ti wọ́n ti lọ́nà lọ́dọ̀ tí ó ń dá ní àbírò orí burúkú ní kọmọ wá pọ̀ jẹ́ morú hadith bẹ́ ó ka ọjọ́ tó ń sí ń fíwẹ̀ ó ka fún gbogbo lọ́wọ́ sí mọ̀ fíwẹ̀ nìyẹn ó dá tó bá lámì ẹ̀rìn ọjọ́ alkiyama tọ́lọ̀n gan ló súnmọ́ ń pọ́ tí ìdẹ̀ tí ìsìdé tí wọ́n túnmọ̀ sí púpọ̀ ní dé nìyẹn lúgbò àwọn ẹ̀mí burúkú báyìí wọ́n ti ń ba ìgbàgbọ́ àwọn mùsùlùmí jẹ́ ẹ̀yìn bí ìfẹ́ pé àwọn náà mọ̀ nínú Al-Qur'an Al-Karim wípé ọjọ́ kan lọ́dọ̀ Ọlọ́run ọba tí fún délé àgbọ̀dọ̀ bàwọn ara wa sí Allah subhanahu wa ta'ala sẹ́rí ọ̀rọ̀ gbàgbọ́ ọ̀rọ̀ tí yẹn máa ń ju fájú sẹ́lẹ̀gbẹ̀ ní lẹ́gbà pé bọ́lọ̀ ti ní yóò rí ló ti sọ́n àìlọ́kì nígbà ní èyí tó tún ṣe pàtàkì lábala àgbàgbọ́ ni pé àájáde ọkàn ni àjọ ọkàn yìí àwa ní ṣe yèméjì pẹ̀lú ẹ̀ ìgbàgbógbògbògbò ìgbàgbọ́ ọgbọ̀nà ló wá àgbọ̀nà dáọ̀ ní ọgbọ̀nà sí ẹ̀lẹ́gì ọlọ́run sọ pé ìfẹ́ni yìí ṣe yá abúrú tó ṣe ní pé wà máa àgbọ̀nà bá àtàkọ́ ìmọ̀ olóhun ò pé àìsìyàmọ̀ ó dé kí ló ṣe yẹn ó ṣe ìmẹ́jì òun ò pé àìsìyàmọ̀ yẹn nítorí wọ́n ń sọ yìí ni ẹ́ ìfi ìlébì sí ọ̀rọ̀ gbàgbọ́ ni ọlọ́dọ̀ pé innamal mu'minuna alladhina amanu billahi wa rasulihi thumma lam yartabu ọlọ́run ní àwọn olùgbàgbọ́ òdodo àwọn tí wọ́n jẹ́ olùgbàgbọ́ àwọn náà làwọn tí wọ́n gbọ́ Ọlọ́run ọba gbọ́ lẹ́yìn ìgbà tí wọ́n gbọ́ Ọlọ́run ọba gbọ́ wọ́n wá ṣe ìlú jìnà ìgbàgbọ́ ọ̀rọ̀ alámọ̀rí ìgbàgbọ́ mùsùlùmí gbọ́dọ̀ ní ìdàmúrí ìpinnu ẹ̀mí wípé bó ṣe rí lọ́lọ́nìsọ́n tí ṣùgbá fẹ́ máa kóró ìrò ìbọ́yà lẹ́nì tí ó máa ṣe a'udhu billahi minash shaitani rajim torí pé èṣù ní eléri nǹkan tí ó fẹ́ jà lógun làlámà rí gbàgbọ́ ọmọ ìgbó tó ń bá ti gbàgbàgbé èèyàn jẹ́ ti ẹti tán iná rẹ̀ ti ṣúọ̀ àlìjẹ́nà rẹ̀ ti bàjẹ́ ní tí pọ́pọ̀ tí òun dẹ̀ fi ń rọ pléètì náà nìyẹn so ẹjẹ́ kí a wá sọ́ra ní tó bá jíjá lámẹ́rì gbàgbọ́ àìsí sáyín àìsí ṣeré àìsí ẹ̀mílẹ̀ fésù kọkànmọ́ pa lọ sí tó bá wù ẹgbẹ́ àníbà Muhammad sallallahu alaihi wasallam tún àṣírí àṣetán kan ó ní yáà ti ṣe ìtọ́nu ahadakum ọ̀ yáà ti ṣe ìtọ́nu ila ahadikum ṣẹ̀tọ́nù abẹ́ni kọ̀kan yí àmàkọ́lá rọ̀sù ó ní yóò abẹ́ni kọ̀kan yí yóò máa sọ pé mọ̀nìkọ́lá kọ̀kadà títí ń bẹnu sọ ìmọ́sílẹ̀ yóò mọ̀ sọ pé ta ló dára gbájá ta allah allah tó bá yọ́ mọ̀ sí pé mọ́ni dá allah àtọ́jọ́ ọlọ́run bá rẹ̀ ń gan àníbi ní léṣù bá ti bá báyẹn débẹ̀ tó bá ti bá tó bá ti débẹ̀ yẹn tó bá ti bá débẹ̀ yẹn fún ọ ah, ètè yọwọ́ o jáwọ́ kúrò nínú

kò sí àbòsítọ́ mi nìyẹn máa ń ti fẹ́ ní ara rẹ̀ tó tó kó sí ẹ̀kẹ̀fẹ̀ ní sí ìjọ́gbìn alkayam tí ẹ bá lọ tako alkayam ìgbésí ayé lọ dà torí pé dáadáa tí ọ̀pọ̀lọpọ̀ wá ń ṣe torí alkayam torí kálíbà alìjẹ́ náà ní kìí sí ìgbàgbọ́ àwọn sófí tí a sọ pé àwọn òsìn ọlọ́run táwọn olè bá wà ní jẹ́nà àwọn oṣù fi lọ sọ bẹ́ẹ̀ àwọn òdẹ̀ sí ọlọ́run ọba káwọn ọba wọ náà kọ́nà àwọn sọ pé ọ̀rọ̀ bí atúlẹ̀ àdàrí àwọn lọ sọ bẹ́ẹ̀ ilé yìí yàtọ̀ àwọn àníjọ ọlọ́wọ́ ọba wọ́n ń sìn wá wọ́n ń pè wá ẹ́ ọ̀rọ̀bọ̀ ọba ẹ̀mù kàdìjẹ́nà wà ráhàbẹ̀ mẹ́dẹ̀mẹ́rù náà a kò wá sí àpò sí tí ẹ̀dá máa ń ṣe fẹ́mi ara rẹ̀ tó tó kéyàn sápò sí kó bí kèfè sí ìjọ ọgbẹ̀dà kẹyà bákanáà ó túnmọ̀ sí ìrísí gbéǹde ọ̀rọ̀ ẹ̀yìn fún ẹ̀mí kó ṣe kí ni kó ní ìgbàgbọ́ kó ní ìgbàgbọ́ torí tí ò bá nígbàgbọ́ yìí Allah subhanahu wa ta'ala ó lè bínú sí tí ó dẹ̀ fi ìyà ilé jẹ́ lórí jẹ́ àbùsí ni kíyàn máa nígbàgbọ́ sí jọ́gbọ́n àti àmà nígbàgbọ́ sí jọ́gbọ́n àti àmà náà أنا يحمل الحامل على عامل وأعطي من خرج بروحه أن يطمع بحكم الحامل والرسول إنه حل الاستثمار والمسلمة والغرور والغرور طيب wọ́n ní bóò ní fún ẹrú tó ń sẹ́lọ́wọ́n bá òun sáà ń bá ìsẹ́lọ́wọ́n bá lọ́nà ó ti sùn gbàgbé kò ní torí tọ́lọ́run fi dá òun ní pé ìjọ tọ́lọ́run torí ẹ̀dá ó sílẹ̀ ní wọ́n rán kàn pé òun láti bọ̀tán dáadáa olú ẹni bẹ́ẹ̀ ó ti fọ́ rẹ̀ lójú pẹ̀lú ìṣe mótómótó àti ìjà ìtẹ́jẹ́ náà

gbogbo bó bá ti tó lọ́rọ̀ olówó rẹpẹtẹ ọlọ́lá òdépò òǹfààyín tó ẹ́ ṣe ń bẹ́lẹ́ ní bẹ́ńbáńkì bó ṣe wà lọ́wọ́ láwọn èèyàn tún wọ́n tún ní sí ọ olówó sáwọn èèyàn lọ́wọ́ rẹpẹtẹ tí ọ tó fẹ́ fún ọ lọ́tún ló sì gbogbo bó bá ti tó lówó tó kọ́dà àwọn tí ń pọ̀ fún àwọn tó lówó jù lágbàáyé àbó kòíjẹjọ pé lágbàáyé nínú ìlú ẹ̀ tàbí nínú fámílì àbí láàwọn àgbègbè rẹ̀ wọ́n náà bẹ̀nu àwọn olówó wàjá ó tún jẹ́ ní àbí èsẹ́ ẹ̀yẹ láwùjọ ọ̀tàtàkà gbogbo ọba ṣe tó ọkùnrin lọ jẹ́ ni obìnrin lọ ni ọ̀tàtàkà olónú anìyànkàmìnà kò lè ta ilé wà ilé ìta òòrùn kọmọ̀ ike mìnà tọ̀rọ̀ bí kò lè ta wà ilé ìta òòrùn ma rántí ronú wípé ibi ìyẹ̀pẹ̀ ti dábà bálaba bá ẹ yíwọ̀n ànábì adam wà ilé kẹta ó wọ́n tí wọ́n ti dálátara àtọ̀ náà wọ́n padà sí ìyẹ̀pẹ̀ yẹn bákan náà aṣọ mútómútó lọ bọ́ọ̀lẹ̀ gbogbo ọba ti lè wólè tó gbogbo ọba ti lè wólè lọ́lá tó ó ti lè nímọ̀ tó ẹ́ bó ti lè jẹ́ ní àpẹẹlẹ́ ní abíyì tó fọ́kùlà àǹkà sáwọ́bẹ̀lẹ̀ kíbọ̀ aṣọ mútómútó gbé jù sílẹ̀ wọ́n ni ẹni fún ní wọ́n súnmúsúnmú tó àtẹnibá fẹ́ parun àbìdọ́dọ̀ bàbá sùn àtàlá pọ́lọmọ́ kí lọ pẹ́ ni yínú pàdákàlà jannata huwa wà dọ́ mọ̀lì náà fẹ́ ọ sáàpò sí fẹ́mi ara ẹni nígbà tó sí fẹ́mi ara ẹ ọwá sọ pé ọ̀rẹ́ ọ̀daràn níbi ìbálò sáwọn èèyàn ọ̀daràn síbi ìbálò sí ọlọ́run ọba ọ̀daràn pé a ní asàrù ní kàmáàlá wà á zùn náà fàrọ̀ mo lówó jọ lọ mo lẹ́bí jọ lọ mo lára jọ lọ kò sí ti fi jọ lọ mo lọ́jọ́ erí jọ lọ gbogbo nǹkan mi jọ lọ ibi tó ti akùn lọ́wọ́ ni pé ma àdúnnà an tàbí da ábìlì àbàdà a ohun òrùkókò yíò parí ma nígbà tó tún yá o tún gbé e débi pé a wà ma àdúnnà sáàkà kọ́ ìmọ̀ ẹwọ́n lérò káàlì kìámà ìyà jámù yóò lè dé o so ìkéjì rẹ̀ òfílẹ̀ kí sọ pé kejì ẹ̀ lẹ́ni tí ń bá jẹyàn èkejì rẹ̀ tó jẹ́ mú nínú òdodo òun á dá lóhun bó ti jẹ́ sí pé àpèjúwe lọ́lọ́run bá fi lélẹ̀ fún wa yìí àpèjúwe tẹ́kọ̀ọ́ rẹpẹtẹ ń bẹ nínú àlánà rí ni ìkéjì rò sí lẹ́gbẹ̀ẹ́ tí yóò lọ́yà tètè rí ọlọ́run yóò ṣe dájẹ́ ẹ̀fọn ọ̀hàn nínú tó kàn wá náà ní pé téèyàn bá ń yàwọ́ ẹjọ́ ọmọ ẹ̀pẹ́ oyin yàwọ́ ó bá ń ṣìṣe ẹjọ́ ọmọ ẹ̀pẹ́ ń ṣìṣe torí pé ọlọ́run bá bá sọ́nà tààlá ó lè padà sánú rẹ̀ gẹ́gẹ́ jí rẹ̀ tó dé ìgbàgbọ́ òdodo wọn sọ fún pé wàhùwà yọ̀ hàwírù òun náà wọ́n bá jiyàn pẹ̀lú tó ṣe yẹn ike akàbárì tàbí lẹ́bí ẹ̀kọ́ lápọ̀ta mi tọ̀rọ̀ ọbẹ̀ ó ṣe kèfèrí ó ṣe kèfèrí sí ọba tó dá ọ ó dá bàbá ńlá bàbá rẹ látara yẹ̀fẹ̀ tó mọ̀mí lọ́tọ̀fà lẹ́yìn ìgbà yẹn wọ́n dá ẹ̀ ó dá wọ́n náà látara àtọ̀ súnmọ́ sàwọ́ àpàrọ̀ jìlá a ojú ọdìdé odùnrí odùnwò ọba yìí lọ dẹ̀ ọwá ni lakinna huwa Allahu rabbi wala ushriku bihi li rabbi ahada Ọlọ́run ọba mi

òun ní pé nígbà tó ní bàjẹ́ bá ń sí bàjẹ́ ìsìláàmù ní adákẹ́ ẹgbẹ́ mi ó sọ pé wàhálà ní kọ́ a ní ẹkún kálukú lẹ́kún kálukú mọ́ sí jẹ́ à òfin tọwọ́ ara ti ẹnu kìí sòfin ọlọ́run òfin ọlọ́run bá ní pé ẹni bá ń ṣe ẹni tí ó da ẹ̀pẹ̀ sáti ẹ̀fílẹ̀ ṣùgbọ́n yàtọ̀tọ̀ síra wọn tàláwà tẹ̀lé ọlọ́run bá látẹ̀lé torí náà kọ́ ìyẹn náà ló fà láwọn afá àti ìsinmi wa nínú àwọn àǹfààní tí bẹnu abẹ́ ayá ìpé ìlàyẹ́ ń bẹ̀bẹ̀ àyíkú sọ́rọ̀ka náà yìí jẹ́ àyẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ pọ̀pọ̀ náà wọ́n ní kò lẹ́tọ̀ọ́ ká fi ẹni tí bá ń dáràn tí ń sàfihàn ṣe kèfèrí ní gbangba ká àkọ̀lẹ́tọ̀ọ́ sílẹ̀ ní gbèrè ìǹkárí wàtàbèrè láì ní sàtakò fún láì ní wọ́nẹ̀ láì ní sere, mọ̀násọ́hà kábà sọ̀rọ̀ káàtà ìyẹ̀ ọ̀lẹ́tọ̀ náà ẹ́ náà bákanáà láti lè fi wá ẹ̀sí ìsìlọ́rọ̀ sọ́dọ̀ ọlọ́run ọba torípé nígbà tó ní bàjẹ́ bá ń ṣe

تتنزع حجة المؤمن من قول الأمر جرائم وعزم Ani ìyá ọmọ ní hàn níbi òdodo ìláyà tí ó bí ìsọ òdodo náà. wọ́n rọ̀ wala mujamalati bi sahibi wa qalili náà wọ́n ní ìyí mùmí ní máa ń hàn níbi láyà sọ òdodo láì ní ẹ́ láì ní mọ́ fọ́ ra onímọ́tómọ́tó lórí bákan náà láì ní máa ń sọpọ́tì bàjẹ́ fẹ́ni tọ́rọrọ̀ láì ìpenisákèsí dọ́rẹ̀ nítorípọ́ jọ́rẹ̀ mi so gbogbo ẹ̀nà lòdò sí mi tí gbábá ti sọ fún kejì ọ̀rẹ́ kìí sí bá náà láti sọ àìfí dọ́rẹ̀ àìfí mẹ́bí tó bá ti dé àásọ náà ni bó ṣe rí nù náà وأعلموا فإن الرب يسمي ويرفع بالإيمان وتوحيده وكفى بذلك بمعجز عن الإسلام. نعم. tí al'isọ́t ìgbàtàbáhù ọ̀tàbáhù bí àmúwàlì táwọn bá ń fi ọ̀rọ̀ wọn ṣe yànà wà tàbí zúrí àárá nìyàn tí wọ́n ń fi ẹ́ tí ń jọra wọn lójú pẹ̀lú àwọn ọmọ ọ̀dọ́ rẹ̀ àwọn ẹ̀yìn rẹ̀ àwọn onípòtọ́ nílẹ́gbẹ̀ẹ́ tẹ́rí ìtí mùsùlùmí ọmọ wò ìjọmọ̀ jẹ́dùnà mọ̀mí ní tó bá rí àwọn ọlọ́rọ̀ tí ti mútómútó tó ọmọ ṣírí ni tó ọmọ wò ní ìgbàgbọ́ rẹ̀ ìjọ jẹ́ àpùnmùsùlùmí rẹ̀ ní tàwíìtì ìṣọ́lọ́wọ́ akẹ́kọ̀ọ́ tó tóun ti mọ yẹn ìgbàgbọ́ tọ́lọ́run tó kún fún yẹn kò sí tó tó kéèyàn tún lówó ju richard many in the world lọ kò tó ìgbàgbọ́ tọ́lọ́run tó kún fún ọ kí wọ́n dẹ̀ máa wọ́n wá ń ṣírò mẹ̀kúnnù ní gbogbo àgbáńláyé pẹ́yọ pé wọ́n ni number one so ẹni tó jẹ́ mẹ̀kúnnù jù nígbàgbọ́ ẹni tó lówó jù wá jẹ́ kéfèrè mẹ̀kúnnù yẹn tálíkà yẹn ó láyé àti lọ́dọ̀ ọlọ́run torí náà kọ́ àwọn ọmọ padà sí ìgbàgbọ́ orí tọ́lọ́n ṣe fún wa pẹ̀lú ìgbàgbọ́ pẹ̀lú Islam èyí ìtòlé ó tó lórí fún wa gbogbo èyí tó tó fi fún un àti fún ni ààyí táwọn ma fẹ́ rí sí Ah, arákùnrin yìí tó jẹ́ gbàgbọ́ òdòdó ń pàkíyèsí rẹ̀ lọ ó ní wàláwùlá ìgbàkátà jẹ́nẹ̀dá kàkúta Thank you.

kò lọ́lùkọ̀ lọ́mọ fẹ́ lówó kò lẹ́bí fẹ́ à tó bá sọ bẹ́ẹ̀ ni pẹ̀lú bó tẹ̀ tẹ́ lẹ́nì gẹ́gẹ́ mi lówó tó ọ tí ó fi ń sọ pé wọ́n lówó jù mí lọ lẹ́bí jù mí lọ kàkà kó sọ báyìí pẹ̀lú pé máa ṣà ọmọ àrùnà kó ọ̀tà ilẹ̀ àdìbà eléyìí nínú nǹkan tí àwọn فقال ما يحدث من نعمة الله wọ́n ni tíyàn bá rí ìjọrẹ lójú nínú orí tọ́lọ́wọ́n bá ìbẹ̀rẹ̀ tọ́lọ́wọ́n bá ti fẹ́ ẹ̀kọ́ ah! ọlọ́run ti kìí ìdá fún mi ṣùgbọ́ kó gbé ìjọrẹ lójú yẹn ẹ́ gbogbo ìjìnà kó wá dá ọlá yẹn padà sí ọ̀dọ̀ ẹni tó ní kó wá fi ẹ̀mí rẹ̀ mọ́ ọlọ́run bá kọ́ ìfẹ́ طامعا قائلا ما شاء الله لا قوة إلا بالله lẹ́ni tí ó máa bẹ̀rù sí ọ̀dọ̀ ọlọ́run tí ó máa bẹ̀rù ọlọ́run tí ó máa rán kún orí lọ́dọ̀ ọlọ́run tí ó máa wá sọ pé ma sha Allahu la quwwata illa billah Sheikh Ibn Kathir rahimahullahu ta'ala gbàtí wọ́n ń sọ nínú ọ̀rọ̀ wọn pé téèyàn bá rí tó jọyàn lójú tó bá wí gbólóhùn yìí ẹ́n àbórí ara ilé rẹ̀ ó wá wí gbólóhùn yìí ó rí dúkìá rẹ̀ ó wí gbólóhùn yìí wọ́n ni àwọn ẹni ìsíwájú báàrù sálàf wọ́n sálàyé pé orí rẹ̀ yẹn yóò kalẹ̀ fún eléyìí ni wọ́n dẹ̀ ní níbo wọ́n ti á mú gbólóhùn yìí látara ááyà yìí ni ó fúnra ara wọn náà wọ́n dọ́ afa hadith yẹn a ní fi bẹ́ẹ̀ lọ síbẹ̀ àmọ́ ìkàtí ẹ̀mọ́ sọ ni pé wọ̀lẹ̀ hádà qala ba'du salaf man a'jabahu shay' min halihi aw malihi aw waladihi ẹni yíò tó bá rí nǹkankan tó ṣe lè mà láti ara ara rẹ̀ ni bọ́lọ́lọ́n àwọ́ládì àbí nínú ara ọmọ ẹ̀ ló ti rí ní ẹ́ ọlọ́njogún ilé fún ojogun pọ́làkọ́jọ́ pójú ṣọ́ọ̀pù ojogun ilé sẹ́kẹ fún ni àbí ojogun àti ríṣẹ́ kẹ fún ní ọrọ̀ ayé ni fẹ́lẹ̀ akùnmọ̀ ṣe àmàrùn láàkọwàta ilẹ̀ àbílà wọ́n láwọn ènìyàn síwájú wọ́n ni wọ́n sọ wípé kíyàn máa sọ pé máa ṣá Allahu la quwwata illa billah wọ́n ni wa hadha ma'khudun min hadhihi al-ayati karima wọ́n mílé yìí láti bí áyà tí àkàtàní kí ni áyà náà ẹ̀ wàláwùlá wàláwùlá idh dakhalta jannataka qulta ma sha Allahu

ربي أن يؤتيني خيرا من جنتك ويرسل عليها أسبانا من السماء فتصبح ربي أن يؤتيني خيرا من جنتك ويرسل عليها أسبانا من السماء Ah, ẹni tẹ̀síwájú láti máa ṣàlàyé ìtọ̀lọ́run ọba fún ọ̀rẹ́ láti máa pè sí àkíyèsí ẹwà rí títẹ́ ń pè sákèsí yìí ah, ó ń pè sákèsí ìkẹ́ tí ọba ńlá fún olùdí ìparun tí ó ń fọwọ́ ara rẹ̀ fà àti àwọn orí kùnkùn tí ń ṣe tí

nítawà náà mọ̀ wí tá bá wà láàrin àwọn ará lé wa tàwà nínú oko owó wa àwà nínú ṣọ́bù wa àwà nínú tọ́lọ̀ tí ma ń jẹ́ tó yọ kalẹ̀ fún ni kí ìjọra ẹni lójú efi wọ alámọ̀rí ẹni tágbárí ìṣù efi kàǹkan ni torí ọ̀dọ̀ ọlọ́run ọba láti parí tẹ̀nà àtàǹfààní tí ó jẹyọ lábẹ́ tẹ̀nà ẹjá pàdé ní ọ̀la ní after zoro amdẹ́lọ́mọ̀ Allah subhanahu wa ta'ala àtàwà àtẹ̀yìn náà kọlọ́bà kọjọ ìjàlè kó jẹ́ kí ìdùkú yóò máa ṣe wá láǹfààní kọlọ́bà Allah subhanahu wa ta'ala torí ká bá lérí níwájú ọlọ́run bá ó kàwà fún ẹni tí ó